أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والناس كأن كالنابوت منهم رائق قضم نذير عده مر لجنا قضم ومنهما تقتحم العين فعين جناه فاق أذبا في لها يقوم الشارخ من زيغانه فيفتوي من عاج منه مالك وانحنى فيفتوي ويفتوي من عاج منه وانحنى والشيخ إن قومته من زيده لم يقيم التزكيف منهما لتوى لم يقيم التزكيف منه كذلك الغصن يصير نعطفه كذلك الغصن لدينا شديد غمزه إذا عسى لدينا شديد غمزه لدينا شديد غمزه إذا عسى لدينا شديد من ظلم الناس تحاموا ظلمه من ظلم الناس تحاموا وعز عنهم جانباه وحتما وهم لمن لان لهم جانبه أظلم من حيات أنبا في السفاح أظلم من حياة أنبا في السفا عبيد ذي المال وإن لم يطمعهم من غمره في جرية تشفي الصدى ينضم به في جرعة تشفي الصدى هم لمن أملك أعداء وإن شاركهم فيما أفاد وحوى عجمت أيامي وما العز كمن تعذر الدار عليه وارتدى تعذر الدار لا يرفع اللب بلا جد ولا لا يرفع اللب بلا جد يرفع اللب بلا جد ولا يحطك لجهل إذا لجد على يحطك لجهل ولم يعزه الدهر لم ينفعه ما راح به لواحد يوما أو غدا راح به من لم تفده عبر أيامه كان العمى أولى به من الهدى. كان العمى أولى به من الهدى قال العمى أولى به من الهدى من قاس ما لم يره فيما يرى أراه ما يدنو إلي إيمانا أراه ما يدنو إليه ما نأى من ملك الحرص القيا من ملك الحرص القياد لم يزل من ملك يزل ومن لك الحرص القيادة لم يزل يكرع في ماء من الظل صرا يكرع في ماء من من عرض الأطماع باليأس رنت من عرض الأطماع ما أعرض الأطماع باليأس غنت إليه عين العز من حيث رنا إليه إليه عين العز من حيث رنا إليه عين العز من عرض الأط... من عطف النفس على مكروهيا كان الذين قرينه حيث انتوى لم يقف عند انتهاء قدره تقاصرت عنه فسيحة الخطى من ضيع الحظ ما جنى لنفسه ندمته ألزع من صفع الزكاة من أتى بالعجب وراء أخلاقه أني تترى المقت إلى تلك الورى لتترى المقت إلى تلك العرى من طال فوق منتهى بسطته من طال فوق منتهى عجزه نيل الدنا بل هل قصا مرام ما يعجز عنه فوقه من أب يوما ادم جزول المطاء يوما يحمل أبوي يوما آدم جزول لمطى السلام عليكم láti ibi tí a ti fẹ́ gbé lónìí ibẹ̀ ni orin ọgbọ́n pọ̀ sí jù tí èèyàn lè fi ṣe wá sí kọ́dà pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn wá sí àwọn àfá aládùúgbò ìlú wa a máa ń sábà pàdé wá àwọn òyìn bẹ̀. ní ló fà tó àdáwá ké Maktubatul Adabiyya Badama rahimahullah èyí láti bẹ̀rẹ̀ sí kóòtù ìjùlọ èdè láti annasu kannabuti faminhum ra'ikun ó ní annas ọwọ́ annasu èèyàn ìtànpèlè èèyàn fẹ́ sàlàyé èèyàn fún wa kànábùtì èèyàn dà gẹ́gẹ́ bí irúgbìn annábùtì nílẹ̀ nàbàtì annábùtì kò ní sìn oníjàmù fúnkìní nàbàtì nàbàtì ní irúgbìn ọlọ́mọ ènìyàn ọ̀dà gẹ́gẹ́ bí irúgbìn ṣé bákan ní irúgbìn ẹnbẹ́ni gbogbo tí ó dùn wò sọ̀hí bẹ́ni ẹ̀ tí ó dùn wò bẹ́ni gbogbo tí máa ń gbìyàn lọ́wọ́ bẹ́ni gbogbo tí ẹ fọwọ́ sọ́wọ́ yóò tún máa alákọ̀ọ́ ni bẹ́ẹ̀ ni lọ́mọ ènìyàn náà pín sọ oríṣiríṣi kò yẹ nífẹ̀ẹ́ òfàmínú mọ́rọ́ ìkún ẹnbẹ́nu èèyàn ẹnbẹ́nu rúgbìn rọ ìkún wọn rọ ọkọ̀ yàrá oko. òní téèyàn rí asọ́fà ẹ̀rọ òkú tínú yóò dùn ní rírí rẹ̀ àwọn obìnrin bẹ̀rẹ̀ bá ti rí sùn báyìí hùn ẹ̀fẹ̀ lè yàfíṣọ rẹ̀ abẹ́kọ́ ni níbi tí ó jọrọ ìkúndé kódà ń bẹnu àwọn erúgbìn míì àtún fi àtún lọ fún artist kó ya ìyá abẹ́kọ́ ni ibi tí wíwò rẹ̀ tí ó dún wòde síbẹ̀ kọ́ ni famine home bọ́n bí ẹbí rúgbìn ṣe jẹ́ kí ń bẹ́nu rúgbìn rọ́ ìkún in tó dùn wò rọ́ ìkún in tí ni in tó dùn wò gọ́dún ni ó máa ṣáìn algọ́dún nìkan tí ń ṣáìn nadir ni ó rọ̀ lọ́wọ́ wà lọ́wọ́ wà lọ sínú gbogbo sásìkò tó jọ máa rọ̀ nísìn wà fọ́ ọkọ̀ irúgbìn mi ẹ̀ẹ́ rí pé masha Allah alayhi gọ́dùn ẹgbẹ́ fún mísàlù ọ̀sán nígbà tí wọ́n sọ báyìí bẹ̀rẹ̀ sí máa so ọ̀sán wọ́n lè ti máa rí ìdákẹ́ máa dáhùn máa gẹ́ni ọ̀sán tó lè bẹ̀rẹ̀ sí máa yọ wọ́n lè ti máa rí ni ó máa dá àárẹ̀kọ́ ni rọ ìkùn kí àṣẹ yìí máa fáyọ rọ ìkùn ní ń dá lójú gọ́dùn nàbí ìrùn tí ń tẹ̀sẹ̀ ń tí ń wò ó pẹ́rẹ́ àwọn ẹ̀sẹ̀ tí ò bá mọ̀ kankan wọn ní kó lọ kọ́sán kí ni olóòkà ẹ̀dá mi lóhùn ṣùgbọ́n ní ọ̀rùn dòwò ẹ bá wá gbé ogun ogun sẹ́nu ogun ta ló ń ní ogun mi tó dẹ̀hùn ọ̀rùn tọ́ àmùhù ẹ ní kẹ́ tẹ̀sí ẹ̀ mọ́rú olìjà náà ni ó bàyìn láhán jẹ́ yóò kòrò ju mọ́rù lọ àlìjà náà ni ọ̀fun sí nǹkan máa ń dó sí kò ní bẹ́ẹ̀ ni ẹgbẹ́ gbèsè máa rí abẹ́kọ ni agbádùn alápèjú ẹ̀ lágbàdo máa ń fáyìn gan pé ó sì green gan ṣé ó lè mu bẹ́ẹ̀ ọlọ́mọ ènìyàn náà rí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ní ọmọ ènìyàn míì kànábùtì bí èso ni ó ṣe jẹ́ fàmí ní ọmọ ọ̀rọ̀ èkún ń bẹ́ẹ̀ ní wọn tí ó dùn ún rí lójú wọn ni ṣé òyàrá ó kọ láyé ní nǹkan tí ó dùn ojú tójú ó fẹ́ máa rí bíbí mẹ́nu gbígbìn ní ti àrùkò láàyè ní ti wojú rí gọ́dùn tí ó tutù nàdírò ojú ìyàwó ìdí náà bẹ̀rọ̀ lọ́la ojú kan bẹ̀ alìkìyàmà àmà hìrì àmà ṣáìn inú àdífi nádọ́rọ̀ lọ́wọ́ ìmọ̀rọ̀ ọlọ́mbà ń jẹ́ kó ju ọmọ ènìyàn kan máa ṣáìn ṣáìn nínú ojú kójú bright kó dùn orí ní nàdírò síbẹ̀ ní orúgbìn náà gọdún nàdírú ní ó dùn orí ní ó máa dùn wò ọ̀rùndùn wúwo rárá ní àgbìn ìsẹ́nu múrò lè jà náà èso rẹ̀ kóró ju nǹkan mi lọ ńbẹ ní orúkọ akẹ́kọ̀ọ́ ni ńbẹ ní yẹn tí ó da níta tí ó dá lójú wọ́n ní ẹ̀mẹ̀ make selection lẹ́kọ̀ọ́ sí ni ẹ̀kọ́ náà wọ́n sì wọ́n ní ẹ̀bá tí ń kọ́ múrò ó jàná ó korò lọ́fun láti gbé mi sọ̀rọ̀kí ń bẹ́nu rúgbìn náà wà mí níhù máa takúta ìmọ̀lẹ̀ àìn ọba àìn lókúta jàná hùn sábà rú bá ní ìsìn bẹ́nu rúgbìn wàmínú ẹ̀lì ìtúpèsè ń bẹ nínú èèyàn mátàkùtà ìmúlẹ̀ ayénu wọ́n ìkìtà àmàlẹ̀ ayénu ojú orí ojú ó ma lójú ìkìtà àmàt hù àlàáyénu ọkọ̀ ma lójú ni ìbẹ́nu erúgbìn tí ń jẹ́kẹ́ bójú bá gẹ́lẹ́ yọ̀dín ojú ó ma máa ni bẹ́ẹ̀ ń bẹ́nu èèyàn náà tẹ́yìn orí tí ìyàn ó wọ́n yóò yóò gbójú wọ́n fà ń zo kòtà jànáàhù ẹ bá múrú àjàná ní èso pẹ̀lúsì jàná olùkíyè èso nìso nìso fà ń zo kòtà jànáàhù ẹ bá wá tẹ̀sí irúgbìn ta ní ojú má ojú òfẹ́ rí wọn ẹ bá ẹ̀ ẹ̀hùn sáàrọ̀ ni ó lọ tìrín ọgbọ́n ní dúdùn fi làhá náà fún làhá jámù aláhàwàn hmm, tí ń jẹ́ ọ̀fun ẹ̀sìn lóye jámù làhát ọ̀fun ní jẹ́bẹ̀ kò ní sìn ẹ̀hùn sáàgọ̀ kí n kàkí ni kó lọ straight ẹ̀kújì kẹfà dùn kò ní ní bọ́sọ̀bù lókìn ní títí ọ̀fun yẹn ní lọ òsì mi ó ní bẹ́ẹ̀ nú àwọn irúgbìn yìí náà máa tẹ́kùtẹ̀ ìmọ̀lẹ̀ àyínú tójú ò ní fẹ́ rí máa takòtẹ́ ìmọ̀lẹ̀ àínú ojú ò ní fẹ́ rí ṣùgbọ́n fàyín ló kúta jà náà hù ẹ̀sìnkìní ẹ̀ fàyín ló kúta jà náà hù ẹ bá wá ní kẹtọ́ èso irúgbìn yìí ẹ̀hún sáàgọ̀ àgùbá ń tilẹ̀ ha ẹ̀ tún kíá oní òlọ́lọ́fọ̀nù ń bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ ni bẹ́ẹ̀ lèèyàn náà ṣe rí mbẹ̀ntúmẹ́ntú mbẹ̀nú èèyàn mi tẹ́yìn orí tí ẹ máa lógún àwọn ọ̀rọ̀ màmá ọ̀gá kà mọ́ mi bẹ́ẹ̀ sì ni ká kà mọ́ ọ̀gẹ́gẹ́ nìgbésí ayé òfin dà sí mbẹ̀nú èèyàn náà mi tẹ́yìn orí wọ́n rẹ̀ sáà ló sà ọ̀rọ̀ ìṣẹ̀lọ súnmọ́ nítorí pé gàdún náà dìbò ni ṣùgbọ́n ó dùn ú mọ́rò lè jànà ní bí irúgbìn ṣe rí náà ní bẹ́yàn bá ti rí àkọlé yìí ó fi define èèyàn kò yẹn nísìn definition yẹn ń gbà mí lè má jẹ bí àṣírí láyé ìgbà àbá ní yòókọ́ wà mo ṣàríkù mi ń zayíkọ́ ni ìfáyà fìtàwé máa nà á jà mí nù yòókọ́ wà ẹ̀kọ́ èyí àlàm wòyò hazab wòyò sùláhì àtàkùwíìmù ní kátùn kàṣẹ torí ẹ tààlìm tíṣìn kéèyàn kọyàn lẹ́kọ̀ọ́ wọn àti màkì ń tàkùwíìmù àtàkùbíyà kéèyàn tírèèni yàn kéèyàn ẹdùkéètì yàn wọn àti màkì ní àtàkùwíìmù mo tàkùwíìmù ní yàn kéèyàn tún kàṣẹ. aṣááríhù lọ́dọ́ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ níjọ́dọ̀ rẹ̀ aṣááríhù ẹ̀rìn fi ṣárọ́kì ṣàbáàbí ó wà ní fourth youthful age tó lè bẹ̀rẹ̀ sí máa jẹ́ ọ̀dọ́ ni bí àwọn ọmọ thirteen years ọmọ fourteen years ọmọ fifteen years ṣáríkù ni wọ́n ń pè ààrẹ pé ṣàbábù ń ṣáríkù wà fi ṣárọ́kì ṣàbáàbí pé ó lè bẹ̀rẹ̀ sí máa dàgbà bọ̀ ni zaigani a tuna gini a zaig isi kushe nan kini zaig kin ya sin tiyo ye a zaigan a zaig kati zaga ya zigo kai kashe yi ya kowane binto ye istawa wani stawo istawo gino ye gidu daidai ɗan ta ne ko ta lo duro da da ó ti kọ́kọ́ dúró tí kò délẹ̀ tẹ́lẹ̀ ìnà ájà mana ìnà ájà záàgọ̀nà ni man istawa man ájà yàní in tó wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti wá dúró dédé ìnhànà ìtumọ̀ ìwọ́ náà ni wọ́n sì máa ń pè kéèyàn kúnlẹ̀ ní ìnìhìnáwò kí ló wí ẹ̀kọ́ ìnìhìná ẹni bá tẹ̀ fún yàn kí ni ìnìhìnáà ìṣẹ̀rẹ́ ògbà ẹnìhìnáwò láyé bí ó kúnlẹ̀ ní ẹnìhìnáwò ni ó tẹ̀dí ẹ ní ẹnìhìnáwò náà ni tó pé kò dúró déédéé má ó ti wọ́ wọ́n wá ní yóò kọ́ wà mú sáré omi ọ̀záyé bá nìyí ọ̀yà sí tàwé máa ń ájá mi ní ìhòwà ní. ó ní àṣárí kò ọmọdé tí bá ń ṣèṣekúṣe yìí kọ́ wà mú ó dùn ún tún ṣe ó dùn ún kọ̀rẹ́tì especially tí a máa yẹ aṣáájú kù àsìkò tí máa ń bẹ ní ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa jọ́dọ̀ ìṣekúṣe ó fẹ́ máa máa lára pàtó yorùbá ti gbà fún yóò kọ wá mu ní ó padà wá gba tuntun ṣe torí pé ṣáájú kù níwà fi ṣáájú kí ṣàbábìhì ó sì ń bẹ ní useful exuberance ndị ń so ẹ̀fà tí wọ́n ń kọ̀ rẹ̀ sí ẹ̀ fàyẹ̀ na wì mọ́nà ájà mínú gbogbo tí bá wá ń tẹ̀ nínú ìgbésí ma wá straight wa ní ha na tí bá wá ń wọ́ nínú ìgbésí ayé ma tẹ̀ tí ń túmọ̀ wípé ó easy fún yàn easy ọmọdé sí ó lè wà ṣẹ́yíkù irun kọwa mọ́tàhù mìíràn zàyẹ̀zẹ̀hì lẹ́mú yóò kí mi tàṣíkẹ́ fún mi ní hùmá lítà wa lẹ́mú yóò kí mi tàṣíkẹ́ fún mi ṣùgbọ́n àṣẹ́yíkù àgbàlagbà inú lágbàá àṣẹ́yíkù bẹ̀rẹ̀ láti àlàgbà àìnàṣàlá ma ẹni bá ti wọ ogójì ọdún ti wọ ṣẹ́yìkù kò ṣe é tún ṣe má tó ń súnmọ́ bí ewé àwọn olóyìnbó ni pé full at forty i'm a full forever náà ìyẹn ò túnmọ̀ pé ẹ̀wà ní ṣe wá àti fún náà o but wá sí fẹ́ni bá ti dàgbà ah out of every hundred percent bí a two percent ní oní ò máa ṣe tí ń túnmọ̀ pé gbogbo àyè náà níta bá ti rí ṣe ní dáadáa before ọgbà nìyẹn ó máa bí òde lórí tí a bá ń wó èèyàn lọ tí ń ṣe tí ó dá tí ń ṣe tí ó dá ti gbàgbọ́ wá wọ ṣẹ́yìkù wọ ṣẹ́yìkù àgbàlagbà ń kọ̀ wá mútàwó ayé ń àlámútàwó ń rọ̀ báyé tàwó tọ́ba lọ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ pé mẹ́rún za ègì pé tí ń ṣe mọ́símà ẹni tí máa ń fọwọ́ jẹun tí wàá mú alára láti gbà kékèké wá odi fífi ẹ̀ wá ní sáà kó dá kó so wá súnà mú kò ní ò lè fún un iná fi máa ń kọ́ wa ní òwe kan lè ké wípé àtà àlímù fi sígọ rí ní a bá kọ́ nìkan gbà kéékèèké ìdẹ́lẹ́ yóò dáa kànákòṣí alàlhàjà bí ipa fara sórí àpáta tí ò ní parí ọ̀tà àlímù fìlìkẹ́rẹ́ ní a fẹ́ kọ́ kéékèèké yóò dáa lẹ́yìn lẹ́yìn ìgbà tó ti dàgbà lágbà tán kànákòṣí alàlmá bí ipa fẹ́ fara sórí òmìnira. والشيخ إن قومته من زيده لم يكن تفكير Abá ní àtàzìkí gbogbo ń tọ́ bá lọ fẹ́ kọ́ ẹni bá ti dàgbà ìkọ́ tọ́ fẹ́ kọ́ lámúyù kí mi mínú humanita wa kò lè tún tó ti wọ́ ní gbèsè Kò lè tún tó ti wọ́ ní gbèsè ẹni bá ọmọdé bá ń ṣe nǹkan kéèyàn sì máa lè mọ́ ohun kéèyàn máa fàyè gba kó máa lára ohun ó sì a ní opportunity ní ó padà change mẹ́ ọ̀nlẹ̀ kíni oní tí òbá ayẹ yí ẹja fún yín ní mìsáàlù tó kínú kéwú yẹn máa ń fún yàn ní mìsáàlù tó bá súnmọ́ kó lè bá gbọ́ mìsáàlù tí ó jìnà ó ní kàzáàlì kàlẹ́gọ́sọ́nì ọ̀dà gẹ́gẹ́ bí ẹ̀túntún ogi sáà mọ ẹ̀túntún ogi ẹ̀ṣọ́ ẹ tó tó ní tẹ́ ẹbá gé ẹbá mọ́ gí káṣíá mẹ́wọ̀n àwọn gáṣíá káàgé ọ̀kan ẹ̀kẹta gé wọn ni ẹ tó tó ní branch of guinea ọ̀lẹ̀ tìrì so lọ́nkì ní tó tó nígbà tó bá nílẹ̀ tuntun ló bá bẹ̀rẹ̀ sí mọ iyọ̀ bóyá sí mọ rí ẹ̀ka fi ká fi ibi káṣíá àmàdáfínà wọn máa fi wọn kákò yẹn káṣíá example ẹ̀ka lọ gé ìtọ́jú rẹ̀ bẹ̀rẹ̀ sí mọ jáde náà ó ni ó tutù ni ó se é náà ni ó se é tẹ kò ní easy ni ó ṣe é tẹ ní ó easy ni àrò àfìgé oríkàzálíkà ìlúbúsùnù ọ̀dà gẹ́gẹ́ bí ẹ tún kún bí yẹ sí ìròyìn tó rọrùn átúfù ìkan àlà átúfù ìgbìn kí ẹ fara ẹ̀ láyé gẹ́gẹ́ ìgbà pàdé ní ó rọ̀ mọ́ yàrá ni tó kékeré sọ ó sì wà ní lẹ́bù pé ó sì bẹ̀rẹ̀ sí máa wù jáde ni ṣẹ̀dí ìyẹ̀sírún àtúnfò ìmá yí ìmá ká kíká kíká igi ó ìzì nítorí pé ó sì bẹ̀rẹ̀ níwà kékeré ẹ̀tún tó ni kò tí ìdí láńlá ládínú ọ̀ládínà ní ọ̀rọ̀ túmọ̀ ẹ̀sírò ládínà sí ń bá ìpàrọ̀ ibi tí bá ń jẹ́ ẹ̀tún tó gita ẹ̀dẹ̀ lọ ká yẹ̀sírò náà túnfò àti ká ní ó rọrùn ládínà ní ó rọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ṣẹ̀dí dúngọ̀ mọ̀zùú abala afẹ́ wá lọ gbé ìjà afẹ́ kan igi náà nígbà tó ti àṣà tó ti gbẹ sóyìí ẹ̀dá lóhùn ṣe igi tó ṣe ó ṣe ká nígbà bá ti gbẹ kò ṣe ká define mọ́

ni máa ń zọ̀ láàmà náàsà tàhámáhó gòlìmáhó wà ń zà ànù jánìbáhú wà hàtàmá àwọn èèyàn fọ́ nìkan ẹni tí máa ń sáàbò sí fáwọn èèyàn àti ẹni tí máa ń ṣe dáadáa sáwọn èèyàn lábẹ́ káwọn èèyàn máa bẹ̀wù jù olú ẹ̀kẹ́ máa tó ní pé káwọn náà bá fẹ́ ní ìdíkẹ́ wọn bẹ̀rẹ̀ wọn kẹ́kẹ́ sàbòsí fáyà wọn lọ jó wọn gbé mo ń sọ ta ló yẹ ẹni tó ń sáàbò tí ń bò wọn sí ẹgbẹ́ tí ẹ bá ń bẹ̀rẹ̀ ń pẹ́lẹ́ ni tí ẹ bá ní tẹ ẹ bá àgbọ̀mọ̀tọ̀ ṣẹlẹ̀kùn tẹ́ ń sá fún tẹ́ ẹ kó kí kílófà ẹ ń pẹ́lẹ́ ni tọ́mọdé bá kọ́mọdé kaba rí ẹ nìkan àgbàlagbà kan pé ẹ máa ń já wọn lọ́wọ́ rẹ ẹ máa ń gáwọ́ lọ́wọ́ kí ló ń ṣe fún ó sàwọlé bí àbáka bá ń bẹ àbáyẹ ń bẹ bí àbáyẹ ń kọ́ o ọmọ ìlà máa ń nà máa ń nà kúnà ni alákàgbọ́ vùn vùn vùn vùn báyìí kọ́ wọ́n sáré lọ sùn ní pé ti dé o ọba yí bàbá mi tó wùyí sábà ń nà wọ́n pé wọ́n bẹ̀rẹ̀ lè yàgbẹ́ ti lẹ́nu sọ̀hí àwọn èèyàn ń ṣe kí ayé tó yẹ ká pálẹ̀ wọ̀n ní pálẹ̀ ó dáwọn èèyàn máa ń ṣèṣe sí ibi pé wọ́n fẹ́ káwọn èèyàn máa ṣàbùwọ̀ sí fáwọn ó wá jẹ́ kí máa ń zọ́ọ̀lá máa ń náàsà ẹni bá sàbò sí fáwọn èèyàn tí máa ń lè fáwọn èèyàn tí máa ń sàbò fáwọn èèyàn tàhá máa ó bò lè máa wú àwọn èèyàn ó ta ara táwọn ń sá fún kábùkù rẹ̀ dọ́dọ̀ táwọn wọn wá pẹ́lẹ́ ẹlẹ́fà ẹ̀rọ ni wọ́n ń zọ ánìhùn jà ní báwù àbò tó ń ṣeun ní ìwà jẹ́ kí ilé ní access sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ méjèèjì lé pẹ̀lú access ṣe kékeré kò easy ṣe ń dá pé alábòsí ìjọ kan lọ kalẹ̀ kó lé láìgbàdà tó wà káàkiri ń bẹ́ lére àti wọlé kí ni àti lásán sí ò ní easy fáwọn èèyàn wàhálà yóò wá fi àbòsí tí ń sin fáwọn èèyàn ni ó fi aburú tí ń sin fáwọn èèyàn ni ó fi ṣe géètì fúnra rẹ̀ kò ní ìdàdé gírí wíwá bàbá ti dìde lọ sílọ síbẹ̀ ẹtì mọ́ tó ṣẹ̀ sí ó wọ́n bí ẹ̀dọ́ àbí pé ẹni tó bá fẹ́ rí káwọn èèyàn máa fóun ní àpánlé bíi pé olùkọ́kọ́ pẹ̀lẹ̀ kẹ́nu wọn náà àwọn ẹbú ní ìsinmi táà níbẹ̀rù àwọn àwọn tàwọn tí ń sabún gẹ́gẹ́ kí ni ó sì ti sọ́mọ ènìyàn náà kí máa ń bọ̀ lámà náṣà ẹni tí máa ń ṣàbò sí fọ́mọ ènìyàn tàhámáwó lèmà àwọn èèyàn máa sá fún kábò sí ẹ̀ má kàwọn látara bẹ́ẹ̀ wà á zà ánìhùn já ní báwò ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì rẹ̀ ní wà lè fún àtidé wáhátàmá yóò wá fi fẹ́ bú rẹ̀ òun fi ṣe ẹ̀tìmá yóò fi ṣe hẹ́múyà hẹ́múyà ní security right ó lè lọ́wọ́ àwọn ẹni bọ̀lọ́ mọ́dígà lọ́wọ́ ó ń gá fún ẹ̀ńkọ́ ó kọ ẹ̀gá fún ẹ̀ńkọ́ mọ́dígà yìí nítorí gbójú ó ti fi tọ́ àwọn èèyàn yẹn ti tọ́ àbọ̀ sí òtúmù rẹ̀ ó ní ti ṣe ọmọ ènìyàn ni liman lana lahum janibahu in contrary ọmọ ènìyàn tó wá níwà mí pẹ̀lú bá ń lánà jíṣẹ́ yà ní ká mọ́ ní lílù janib káàrò ẹ̀gbẹ́ fáwọn ohun tàà bágbé alẹ́kọ́ ni kájẹni tí àti súnmọ́ ò nílé ọ̀yẹ́ tó mọ́ wá lọ ń tètè ó ń tọ́ ọ̀gá ń tẹ̀tì wọ́n tó jẹ́ ẹni ń kọ́ ẹ̀ gègé bínú gègé ó wà mọ́ wá rí fín irú ẹ̀gẹ́ ni wọ́n mọ́ wá sábà sí wọn rọ̀hún lèmọ́ ńlá na lẹ́hún já ní ìbàwú ìṣeṣẹ́ ọmọ ènìyàn ni pé ẹni tí ó bá rọ ẹ̀gbẹ́ rẹ̀ fún wọn tí ń bọ́ ọmọdé ṣe tí ń bá àgbàlagbà ṣe àwọn ènìyàn ò ní fi nǹkan kan sán ju wípé àzẹ̀lámù wọ́n ṣàbòsí fún ju min hayati ambasissafa ju bejo abẹ́ iye abẹ́ àpáta sí máa ń sáàbọ̀ sí fìyàn lọ tí wọ́n jẹ́ òṣèré kàtà nísìn tẹ́lá kí jò ń bẹ́ ń bẹ́ ẹgbẹ́ èyí ti fọ́ kaba pé kò sábúrú ìwé èdè ó sì máa ń lówó ju èdè lílọ wọ́n máa ní èdè abẹ́ ewé kí jù tó máa mẹ́lá abẹ́ ewé tẹ́lá kí èyí ti mẹ́lá lábẹ́ ewé ewé kíni ewé ewé green green ewé green alákọ̀ọ́ ni sọ yẹn náà ní jò mẹ́mẹ́ èyí ó fara balẹ̀ sùn fara balẹ̀ jókòó ní wàá sáàbò sí fún yín ju èyí jẹ́gi lọ ọlọ́pọ̀lọpọ̀ ìyẹn sábà máa ń sáàbò sí ìwé sábà ọ̀nà ẹni tí bá ń fara balẹ̀ fún wọn tó yẹn gbọ́dọ̀ wà láàrin méjì tó bá fẹ́ láǹfààní àti demand the respect ọ̀nà lọ́dọ̀ àwọn ènìyàn ọ ní ọ̀rọ̀ jù ọ sì ń le jù ọba ti rọ̀ jù wọ́n sọ ọ́dọ̀ tẹ̀lé gbọ́dọ̀ àwọn ọmọ yìí kí àdúgbò wọn ọ̀wá nílọ lé líle pé àbòsí lọ fi jẹ́ káwò yẹn máa gíní wọ́n á pọ̀lé ó ní wọ́n rí máa ń láàánà lẹ́hùn jà níbàáhù àgòlámùmí àyíyá àti àmbáṣe tó táwọn ènìyàn máa ń sábà fẹ́ ṣàbòsí fẹ́ni tí bá ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn wọ́n sì máa ń fẹ́ ṣèbẹ̀rù ẹni tí bá ń ṣe àbòsí fún wọn sókè dábẹ́ ẹni tí sábò sí wọn gangan ló yẹ kí wọn gbọmọdé kọ́ bá parí wọn á parí bẹ́ẹ̀ kẹ́ni nínú àwọn ẹ̀sẹ̀ sí àwọn èèyàn àfa yìí ẹni tó ti bójú béèyàn lò dáadáa ni tí èèyàn bá sì béèyàn lò yẹn ò lè mọ sí èèyàn lèmi máa ń sábà lọ kó sọ́wọ́ láyé kò mọ béèyàn sì máa ń ṣe béèyàn bá sì mọ béèyàn lè ṣe béèyàn sì tí wọ́n wà sọ́ṣíàl nípa ìṣesí èèyàn ni ó kó sọ́wọ́ ọwọ́ a máa gé ka àbámàjẹ́ àfa ó padà wá láǹfààní àti dáadáa ìtàlètè ní orí bí náà fi ṣọ́gọ́ mi yàn káà bọ́ mi yàn fi mọ́ wù ní lórí àwọn tí ń sọ yìí ní wọ́n máa wá dìfáìn ní bó o lè yóò ti máa béèyàn sí ó ní àwọn ọmọ ènìyàn nù ṣe sí wọn ni pé àbídù sí lè máa lè wà ilá yàtọ̀ máa ó fi nígbà múrí ìṣèjọ rẹ̀ àtẹ́ńtẹ́ fèsọ̀dá àbídò zèlè máàlì ṣíṣe ọmọ ènìyàn ní ìmọ̀ ń sábà wọ ọmọ ènìyàn ká máa fẹ́ sìn lówó tó ló kàn bá kọ́ ya ẹ̀kọ́ mú tíwálè tíwálè tíwálè ẹ̀ má jẹ́ kí mo ṣe yóò lọ mọ́ká wá sí gbẹ̀rẹ̀ sí àjẹ́ tí ó gbọ́n ní àgbà ní owó rẹ̀ tẹ́jú òní mọ́ná ó dára mọ́ tẹ́lẹ̀ bí i àfíṣàpù rẹ̀ dẹ̀ àwẹ́ kọ́ rí àmàlé mọ́tò olówó káàkiri bẹ́ẹ̀ sì olówó tó ń lé mọ́tò rẹ̀ káàkiri kò ní fún wa náírà kò kí ẹ̀ kàlẹ́ bí wọn fọ́kọ́ ló fọ́kọ́ mọ́tò rẹ̀ sísọmi ènìyàn nù àbídò zèlè máàlì ìṣesí ọmọ ènìyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà ní káfẹ́ máa ṣe bọ̀yì sin ẹni tó lówó wà ilámúyá tó máa ó máa ń tọ́ kéèyàn ní tàmá ní ìwà ẹni ní tàmá ìyẹn ní hope wà ilámúyá tó máa ó min gámúrì gámúrù àti orí fún wa owó tó pọ̀ náà ń pè ní àlàgámúrù àbómi tó bá pọ̀ kẹ́rìsì wọ́n tún lè ló mú ìmọ̀ tó bá tó pọ̀ ìkẹ́rẹ́ bá ti pọ̀ máa ń lò ní gámúrù bọ̀ nípìnlẹ̀ lágbára omi náà máa ń lò fún àlìgámúrù máa ń gọ̀ọ́sùrọ̀ ọdún tó bá pọ̀ náà ń kẹ̀bẹ̀ so ń dá pè lọ́wọ́ yìí wọ́n táwọn ọmọ àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé tí wọn ò bá ní hóòpù pé gbọ́dọ̀ wọn ṣe pọ̀ tóun kò ní fáwọn ní jóbà kò ní fáwọn ní kọ́ọ̀pù kan mú bẹ̀ gbogbo àbá ti fi owó rẹ̀ wé omi tóun kódà ká mọ̀ pé báwọn ṣe ń tẹ̀lé yìí àwọn òní rí jórí àtìm kọ́ọ̀pù omi ìkan múnú omi owó rẹ̀ tẹ́sífì sọ̀dá tí ó lè kó ń ṣe òǹgbẹ àwọn àwọn òkè ó lè máa mà kó pa nínú àwọn ọ̀bẹ de olómọ ni kò ní fún ayé òní oúnjẹ kò kí ẹ̀ ṣe ṣe omi ènìyàn ní kí abídù zèlì máa lò ìmọ̀ ń sábà wu ọmọ ènìyàn kó máa ṣe bọ̀ yìí sin olówó wọ́n yìí lámúyá tó máa ń mí ń gbọ́ mórí kọ́dà bí wọn bá níta náà táwọn olórí nǹkan kan múnú owó rẹ̀ tí ó pọ̀ kọ́dà bí wọn bá níta náà táwọn olórí fi dúrà àwọn orí kọ́ọ̀pù kébù omi kan múnú owó omi rẹ̀ kẹ́sì fi sọ̀dá tí ó lè jẹ́ pé ní ó rẹ̀ ń gbẹni tí òǹgbẹ́ bá ń gbẹ wọ́n tó kẹ́ wọ́n rẹ́dì láti máa sìn ín láì torí ẹ̀ máa ké wọn torí ẹ̀ máa lọ sí mọ́sálásí ṣèbẹ́ ìbáraba ni sísọmìnìyàn ni. bákan náà in contrary وهم لمن ملق أعداء وإن شاركهم فيما أفاد وهوى ọmọ ènìyàn fọ́nìyàn kí ni a ní ọmọ ṣe ọmọ ṣe ọmọ ènìyàn ní ọba tẹ́lẹ̀kà sí ẹwọ́ ọba tẹ́lẹ̀kà sí ni náà ni ó máa kéwò gẹ́wò ọmọ ọmọ ọmọ ẹ̀rẹ́ kéwò ní ṣáwọ́dẹ̀ ó dẹ̀ dá igẹ̀ bá bá tó tó ń gbájú gbájú tó lówó natural ọmọ ènìyàn ti mú rẹ̀ lọ́tàkì èmi ọ̀tọ́ olóṣèlú kò sí bólóṣèlú láǹfààní kẹ tí ó ṣèlú tó ọlọ́mọ ènìyàn ṣẹgbẹ́ olùbá olóṣèlú amúlákọ̀ alẹ́múlákù ní akúṣẹ̀ òsì náà ní lẹ́wù alẹ́ alifakul abuyad alifakul aswad fẹ́nìsì abuyadu ìyẹn ṣe fi ẹ̀dẹ́ pẹ̀lẹ́múlákù kò sí ìgbàgbà kúṣẹ̀ ni pé wọ́n lè wàá ṣe rákàhún fi máa àfáàdà kọ́dà kákúṣẹ́ ọlọ́run rẹ́dí àti fi ntó náà ní tó ó kẹ̀lé kúṣẹ́ owó lọ́wọ́ fún náà kà kẹ́lú sí ọlọ́run lè ní ẹ́kṣákà sí ìwọ̀n ara àfẹ́ owó ni owó ló ń sọ̀rọ̀ sincerely committed kíkálíkà rẹ́dí àti fún wọn ní tọ́lọ́ fún láti sọ̀pọ́tì wọn ní dò náà ní wọn ní rẹ́dí alólówó lábá jíjọ́ mi nìyẹn nù afẹ́ni ràítù náà sàkọ̀dí máa ilá máa ń rìndàhú máa lu ومن لا عنده مال فعنه الناس قد مالوا ra'aytu الناس قد ذهبوا إلى من عنده ذهبوا فمن لا عنده ذهب فعنه الناس قد ذهبوا رأيت الناس منفد إلى من عندهم فد إلى من عندهم فضة ومن لا عنده فضة فعنه الناس منفضة ló ráwọn ènìyàn wọ́n ti záhá wọ́n ti máa là wọ́n ti máa kéwú ìtumọ̀ máa lànà kí ó ní pé ó wà yẹn support ráwọn ènìyàn ti lọ dìgbò fún ìlàmà ní ìdàhù máa rẹ̀ ní lówó lọ́wọ́ fàmẹ́lá ìdàhù máa lọ ilé bá lóhun lówó lọ́wọ́ fàánì ò náà sùkọ̀ di máa lú ọ̀yọ́ ó mọ̀ sáà tún ní ó yẹ lápẹ̀ ẹ̀ṣẹ́ máa ràyètò náà sàkọ́dé záhàbù wọ́n àwọn èèyàn wọ́n ti sọ́n ti sáré lọ pàdé ìlàmà ní àìndàhù záhàbù ẹni tí góòdù ń bẹ lọ́wọ́ rẹ̀ àmọ́ ńlá àìndàhù záhàbù fàánì òhun náà sùkọ́dé záhàbù ṣiṣẹ́ yẹnu Ọ̀kánà bẹ̀nú àmì yẹkúlò náà máa rí. Tẹ́lẹ̀ àwọn èèyàn ni àwọn fámílì ní ọmọ rí ní ẹmà wọlé ẹmà ọ̀rẹ́dàn tó mú mi. Nígbà tí ń gbàgbà gbòmí. Fọlá máa rọ áwọn ní mú àrùn bí máa máta máa rọ àbún hùn. Fọlá máa rọ áwọn Nígbà tí pé tálíkà àkúṣẹ̀ ti wá di pọ́ṣà tòun. Máa bù ya kú kò sí wọ́n yàrá má pẹ̀lú sí so iṣẹ́ tí ọmọ ènìyàn nù wọ̀hún lè máa ń àmúlákọ̀ àádá òun wà ń ṣàrọ̀kẹ̀hùn fi máa àfáàdá kódà kó ẹni tó ń jí olówó tó bá ní nǹkan àmì tó fẹ́ ṣe fún wa àwọn òfẹ́ ni ó níbi ẹ̀ gígí ló fẹ́ gígí ló fẹ́ epo orílẹ̀ akáyẹ̀dẹ́sowó èyàn náà fi gbọdọ̀ máa ṣàdúrà kọ́lọ̀ máa fi hàn lólóṣì lórí èrò bí kéènù zúrù ní kó máa tọrọ òṣì ọ̀dẹ̀ ní ọ́ni náàbì kó tọrọ òṣì tuntun ká náàbì olówó náàbì wá tọrọ òṣì kí náà tó yá máa wá sọ fún mi nínú àdúrà ìtara ìmọ̀ ìrọ̀lẹ́ ọ̀nà ní àlámà ìní àwọn òṣìṣẹ́ ká mílíọ̀nù fákórì ìyẹn wá ní ẹ̀fẹ́ gẹ́gẹ́ má ní gẹ́gẹ́ wọ́n bá jẹ́ fákìrù fákìrù àti kúfù kò súnmọ́ra wọn alifákòrò bàrí ìdòlù kúfù ẹlẹ́mìí tí ò kí wọn máa bóyá ìgbà tí ò sówó máa ń eh, ṣọ́ọ̀ṣọ́ máa ń fún ẹ̀gá wọn mílíọ̀nù náírà o ẹ ti gbọ́dọ̀ gbọ́ ẹni tó kúrò àná Asia Oyedepo ó yára mọ Oyedepo àbá àfihàn Oyedepo ni òun ló ní winners lẹ́yìn ìdíhùn winners yẹn ló tó tóbi ó lówó gá o ó rẹ̀ lójú Adébóyè lọ mùsùlùmí nípìnlẹ̀ bàbá rẹ̀ gẹ́ mùsùlùmí bàbá rẹ̀ náà bàbá rẹ̀ jẹ́ Bello Oyedepo ìyá rẹ̀ ni ó jẹ́ Christian ní tilẹ̀ bọ́ ìyá rẹ̀ náà padà gba Ìsìlámù nígbà tó fẹ́ bàbá rẹ̀ tí ń jẹ́ Bello Oyedepo kọ́dà ìgbà tí wọ́n bí David Oyedepo yìí náà kọ́ wọ́n sọ ọ́ ní Hassan Oyedepo mùsùlùmí lò náà Islam ló bẹ̀rẹ̀ sí skul ló ti lọ gba kẹfẹ́ rí wọlé kò wá gbà tó wá committed to him sórí kẹfẹ́rì ọlọ́run wá bùn olówó burúkú kéde mílíọ̀nìyà o bílíọ̀nìyà ni ó wá fowó ra bàbá padà bàbá di kẹfẹ́ padà ó fowó ra ìyá padà àti lókù a ní alùkúfù alifákùrù bàyídò olùkúfù rè irinṣẹ́ méèlì ni òsì ń jẹ́ fún kẹfẹ́rì kéèkó gbogbo àwọn ọmọ tí bàbá wá bí ó tún fọwọ́ ra ọgbọ́n sí kéfèrè àfàwọn ìyàwó bàbá rẹ̀ mẹ́ta yòókù láláwọn àwọn òfẹ́ bàbá rẹ̀ níyàwó mẹ́rin ìyá rẹ̀ ti pàṣẹ sí kéfèrè gbogbo bàbá rẹ̀ yányá àtàwọn ọmọ ìyá mi náà wọ́n ti kí ni wọ́n ni tí wàá kó twenty million fún yàrá lọ́sùn islam àsìkò tí nílé àwọn ìyàwó bàbá rẹ̀ mẹ́ta ló kú aláwọn ò ní ìdíwó káwọn káwọn kú ní kéèfé mùsùlùmí ó dájú káwọn lówó káwọn wá kú lórí tìfẹ́gìdọ̀ so ẹni tó bá dé ìyàwó bàbá rẹ̀ tó kú ẹlẹ́kẹ̀ àméjì tó kú ẹ̀ nílẹ̀ lọ́sẹ̀ kúrò Islam ẹni tó bá kú lórí Islam tó jẹ́ kó ìyàwó bàbá rẹ̀ tó kú lọ́wọ́ kú lánàá yẹn àwọn ọmọ tí ẹgbẹ́ bá sọ̀rọ̀ gba àwọn ti yá ìdẹ́fọ́ ẹ̀ bá sọ̀rọ̀ wọn lọ́tí lọ́wọ́ kódà níjọ́ kan bẹ̀rẹ̀ sọ wà sí pé ìyá ìyá ìdánwò tó lóhùn ní gba kíṣẹ́ nìkan yóò pè bí ó pakú ni ó sì rẹ́dí kókó kó ń kú lórí ebì tóbi tára sọ ikọ́ mi ènìyàn gbà mí tálíkà òsì ẹ máa ń múyàn ní ọ̀tá tí ó pọ̀ ni o olówó tálíkà ìsára lọ́rẹ̀ o hmm? àwọn tálíkà ẹgbẹ́ ẹ̀ وهم لمن أملق أعداء وإن شاركهم فيما أفاد ọ̀tá làwọn ọmọ ènìyàn máa ń jẹ́ fáláìní kọ́dà káláìní lóhun rẹ́dí àti sànù ajẹ́mútu ayé àmì wàmẹ́lgìrú kẹ̀mẹ́un tẹ́ ẹzẹ̀rọ̀ dáhàrọ̀ àlẹ́ ìhíwà rùtàdá ọba ní ájámà kíyàn jẹ́ nǹkan jẹ́ kíyàn jẹ́ nǹkan jẹ́ bẹ́ẹ̀ níbi ẹ̀lẹ́mọ́dùgọ́ kíyàn jẹ́ nǹkan ó ní èmi jẹ́ rí ọjọ́ ayé tó ti lọ́nù gbèsè ayé mi mo ti mo ti rí nǹkan mo ti jẹ ayé mo ti mọ báyé ṣe dùn tó bó ṣe kòrò tó mo ti ní experience nípa ayé tó ẹnu ọ̀nà ájámùtù ájámùtù kíyàn jẹ́ nǹkan wàmẹ́ lé gírù ẹ̀ṣù gírù àlìgírù ní unexperience ẹni inexperience ẹni tí experience ó lára lè fi gírù aláìní experience nípa báyé ṣe rí káwá fi wé kàmáǹtà àìzàrọ̀ dárọ̀ ẹni táyé ti rí wọ́n ṣòkòtò ìzárù ní ṣòkòtò wárú ẹni táyé ti rí wọ́n ṣòkòtò àgìdáwò lásọ gbẹ̀gẹ̀dẹ̀ hmm? àgìdá rẹ́gẹ́ni aṣọ gbẹ̀gẹ̀dẹ̀ ọkùnrin náà máa ń wọ̀ obìnrin náà máa ń wọ̀ kò yẹ́ nísìn àgìdáwò nù wọ́n ta azọ́ra lẹ́yìn dáhàr ayé ti fi wọ́ ṣòkòtò ó ti mọ bó ní lẹ́ǹtì ṣòkòtò ayé ti mọ kí sáìsì ẹ̀ wà bùkàdá ayé ti wọ́ fi wọ́ kí ni ó fi wọ́ ìbùbá tí mo kí ni òṣùwọ̀n bùbá ayé kí ni lẹ́ǹtì ẹ̀ èyí ò ti di ẹni tó ní experience kí ni ó ti di mujarrab ó ti di muhannak àwa lè fi wí àlẹ́gẹ́rù wò ẹni tí ò tí ì lẹ́sìrẹ́ǹsì láyé torí ẹni tó ń sọ ń tó ń sọ mútu ayé mi mo ti di ayé mi wò mo ti tẹ̀sí ayé mi wò mo ti tẹ́sí àwọn àgbà tó pọ̀ nù ayé wà máa ní kí irú kà máa ń ta àzàrà dàhàrò aláìhì wá rò tàdá ta tàdá. tí ṣe bó ṣe ṣeun ká fi wé ẹni tí ẹnìkan dírù ni kò kankan dírù ni kí kò mọ ìkẹ́kẹ́ nínú báyé tí ń lọ a lè fi ríra wọn kò yẹ nísìn kí ló wáyé bẹ́ẹ̀ ó ní láàárín arúfà ó lọ bọ ó ní láàárín arúfà ó lóbù bí lájáde alóbù ní làákàyè jámọ̀ rẹ̀ albáàbù ìrẹ́nìzìmọ̀ ìrẹ́nìzìmọ̀ ìrẹ́nìzìmọ̀ ìrẹ́nìzìmọ̀ ìrẹ́nìzìmọ̀ الباب رهني جامع فن لبو واللب العقل الجد وجمع الحز لا ينفع ها ذا الجد منك لا ينفع ذو الجد غير غير غير لما لا مانع لما اعطيك لا معطي لما منعته لا ينفع ذا الجد منك الجد الجد الحز لك لك لك kí nǹkan náà máa dùn fún yẹn láì jẹ́ kí bóyá iṣẹ́ èèyàn ló débẹ̀ ó ní láàyà rúfà ó lóbù èèyàn ò lè ga làákà ìtẹ́yàn ní nìkan ò lè dá gbẹ̀yàn ga dèlà jáde láyè sí lọ́kìmẹ̀ wà láyà hútù ká jáhálù àyèmàkán rìjáàrà àyèmàká àyèmàká ò lè ní kéèyàn máa kéèyàn máa débi téèyàn fẹ́ dé ìdálíjà du àlá tí lọ́ọ̀kì bá ló ń so ẹ̀ tí gẹ́jù báyẹn tí lọ́ọ̀kì bá kí ni ń so èmi ń bẹ ní skul lower class ló gbé jáde kò ní lóṣèlú àwọn tó sì ń tó gbé first class jáde náà ní bá fi gẹ̀ẹ́sì lè gbélé fẹ́ rẹ̀ àwọn tí wọ́n gbé first class jáde ẹ̀kọ́ kí làwọn ní wọ́n ní lóògbò ní lákàyè ń bẹ́ẹ̀ àwọn ní kan sọ́ọ̀rọ̀ fún gbogbo má ti ayé ìsìn láì wọ́n ní láyé ọ̀túkà lè jáhálù ìyẹn nígbà kéwú kọ́ o mọ̀ mọ́ kéwú mọ́ kàwé pẹ̀lú pé àwọn gan direct proportional kí ni to wealth abada. ìyẹn ti kà sáájú pé bèjì di làbíjá di ó kà sọ́njọ́ ni ó kà sọ́njọ́ ni ìwọ́n ni dàbí ìbẹ̀rẹ̀ lè má rí bẹ̀rẹ̀ nígbà kà ń bẹ̀ ni pé bèjì di ké lọ́ọ̀ èrè bìyànjú mi ni o láàbíjá di kẹ́kí nípò míì tí ń gbìyànjú onígbìyànjú onígbẹ́dẹ́ ẹlẹ́mìí sọ́nà bá gbùn lówó ẹ̀yìn ìyàlọ́ wọ́ọ̀kì ẹlẹ́mìí wọ́ọ̀kì jọ lọ wọ́ọ̀kì kan ẹlẹ́mìí tí ọdún bíọ́ kò rẹ̀ so tàwùfíìkù ọlọ tàwùfíìkù ọlọ làgbàlagbà bí Yorùbá ní nǹkan kan tàwùfíìkù Ọlọ́run lè gbìyànjú ipò ńláńlá òní àfàníláyà rúfà olóbù láákàyè lásán òmàwé lásán òmàkéwú lásán ò lè gbéyàn débi kàkà dè láájá bí láì sí lọ́k láì sí òfin wà láyà ó tò ká lè já a lu àìmàwé dáadáa àìmàkéwú dáadáa ò lè gbé ọ sí kò lè gbé ọ kalẹ̀ẹ́lẹ̀ kò lè sọ ọ kalẹ̀ẹ́lẹ̀ ìdájọ́ àlà títà òfin kò ọlọ́run lọ́kì ọlọ́run bá gbé ọ̀gá torí ẹ̀ ni a fi gbọ́dọ̀ máa ṣàdúrà kọlọ́ọ̀ ni ó fún yàn kíni tọ̀fík gbọ́dọ̀ ń kéyìí sábàbù lásán kẹ́lẹ́sì kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ ní direct access sí ìráyé dáadáa gbé àbí àrálùkì àmà dáadáa gbé ẹ̀tọ̀ òfin kò ní. Òwúrẹ́lẹ́sì. Bobila, فيغفر الحب بلا يحطك لجاد Oni láyàgùn fáwùlì, láyàgùn fáwùlì ló bù láákàyè ò lè gbéyàn lásán bí láájá dé ẹwì láì ní lọ́kì láì ẹmẹ́jà tí lọ́kì bí èdè wọ́n láì ní àìfinisẹ́ kò ń gẹ́ ọlọ́run.

yẹn ní sẹ bẹ́ẹ̀ yọkẹ báyìí nàìjíríà sẹ bẹ́ẹ̀ nàìjíríà yọkẹ di dààmú dààmú lọ tó tó tó tó lọ ẹwọn ògì a fi nídìí káfáyé tí à ń gbé ṣe wáàsì. ìwúrà náà máa ń ṣe nígbà ń gbìyànjú ni. gbọ́n tí ó ṣe wà fún mi ènìyàn lẹ́yìn tókọ́lọ́ ọba ọlọ́run bá mi tó pọ̀ lọ́lọ́run gbé lẹ̀ sí ṣọ́wàṣì a makoro àwọn àmì tá a kàn fojú rí ni kìkà àyíkà ní tíra ṣe wá ọ̀fíl ágùbí ayátú lèmọ́kìnì ẹ bá lọ́dẹ bá bá àwọn àmì pọ̀ tẹ́tara rẹ̀ sàǹfààní àwọn ní mẹ́lám yà ìrìhù dáhàrù lù ẹni ìgbà ò bá lè ṣe wá àṣìṣùn tó ṣẹlẹ̀ sẹ́nì kẹ́gbẹ́ rẹ̀ ní tó ṣẹlẹ̀ tí wọ́n náà rí tí ò bá tó ń wà fún ọ ó ní experience kìíní is the best ti ṣàdán ìyá ẹ̀ personal ẹ̀ ṣàbẹ́ ń gbé irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí lábùjú ìṣọ̀ lọ lóṣù ẹnìkan wà wájú rẹ̀ ó kà jásíkò tó ní ọmọ yìí pé kòmínú bí ó ṣe àwọn ayé ni wà lọ́ntẹ̀ ọbí wọ́n gẹ́ sí àwọn àlùkẹ́ mọ́ lórí làákàyè wọ́n ti bá ń dẹ́bọ́ ìdọ́bìlì mọ́lẹ̀ ṣú ọkùn tó dàké iwájú mẹ́ òun léwu wọ́n yìí máa tara ẹni sábọ̀ wá wọ́n sábọ̀ wọ́n sábọ̀ wọ́n wà lọ́ntẹ̀ à má lọ́dọ̀ yọ lọ́wọ́ lílọ òun lè jẹ́ pàmò fún ọ fẹ́ràn tí wọ́n ń sábọ̀ ọmọ kí ní lé wọn ìmọ̀lámìyà àìríhù dáhàrú ẹni tí lílọ bíbọ́ ọgbà ò bá ṣe wáàsí fún tí ò bá gbọ́ wáàsí látara ìgbésí ayé àwọn tí ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ tọ́ọ̀fù àwọn tó ju ọlọ́kọ wáàsí tọ́ọ̀fù àwọn tó kéré sí ọkọ wáàsí tọ́lọ́ ní gbọ́kọ́ onídìí kásá ni wọn ẹni tí wáàsí yìí wọn bá ti wúlò fún lámìyà òun fẹ́ áhù kò ní sáǹfààní fún máa rọ hábìhì liwa ìlú ìyàwó máa ń áwọ́gọ̀dà wáàsí oníwàásí oní microphone láàárọ̀ wáàsí oníwàásí oní microphone kí ní kọ̀lẹ̀ ẹni tí wàásí tọ́lọ́n kírèjì fún wa ìnà ẹ̀rọ́mẹ́ntì ẹni tí wàásí wọn bá wúlò fún ni wọ́n káwọ́ ọlọ́fún kí ni ó ní òye sọ̀rọ̀ tí a ti ń kọ́ wàásí pọ̀ wọ́n tọ́ wà ní 10 years àwọn ah, ti kéré wá jòkó lé wá gbọ́mọ nine years kí wọ́n sì kú nísìnyí kí wọ́n àti òun pé ètò ìgbà fi ń ṣe o ẹni tó kéré sí ìyàlẹ̀ kú o. wọ́n àti tí yóò gain lára nǹkan ó fẹ́ lè lé orí palájẹ ìbẹ̀nu ọ̀rọ̀ sọ́làbù kan pé ìgbàgbà mi bẹ yẹn lè kú kéré kò rí yù àlọ́ tí ó ti fún rẹ̀ pé ẹni tó kéré sókè ni ó sì kú bẹ́ẹ̀ wá ní gbogbo àlámà rí àyíká àti máa ń fi ń ṣe wá àti fún yàn láyé experience ẹlòmí lẹ́gbẹ̀rẹ̀ báyìí lọ́wọ́ ṣe wà sí wọn náà lọ sínú problem rẹ̀ ní dáadáa ni abínigí ni láì dá man lam ya'ihu dáàrò lam yanfa'ahu ma raha bihi liwa'izu man lam tufidhu ibaran ayyamuhu كان الأعمى أولى به من الهدى كان العبر جمع عبر إن في ذلك لا عبرة ومن سبع العبر fún àríkọ́gbọ́n ọ̀tọ̀ ni àríkọ́gbọ́n ní èdè Yorùbá ọ̀tọ̀ ni àríkọ́sí ẹni tó bá lọ kó sáàbùrú kan sáájú yàn á ní ẹ̀fì kọ́gbọ́n onímọ̀ ńlá mọ́kù fídíò ìbàrọ̀ ẹni tí ò bá ti sàǹfàní àríkọ́gbá àyàmùhú níbi àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣáájú nínú gbèsè ayé rẹ̀ tí lílọ bíbọ̀ gbèsè ayé rẹ̀ ò bá kọ́ ọlọ́gbọ́n ẹ má gbé fílẹ̀jẹ̀ ìwọ̀n tó ń ká nálẹ́ àmà àwòláàbìhì mí náà lẹ̀ ó dàbí kó ti pìfà kó máa fọ́ dújú kó rí nà lọ́nà wọ ẹgbẹ́ ààrẹ wọ ẹgbẹ́ ẹ̀wà tí mẹ́lẹ́gbẹ́ àlejò ṣe skul tẹjọ gbélé wọ ẹ̀kọ́ oríṣiríṣi tó fẹ́ kọ́ kọ́ ilé ìjọ kan ó ṣe báyìí ó kódà wá kó bàbá yìí ó ọ̀fù wa ní kó sílẹ̀ wá. ẹni tí wọ́n ti wá kọ́ ẹ̀kọ́ látara lílọ bíbọ̀ bí ti ń gbé àwọn tí ń bá ṣe ẹni tó ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ tí ò fi kẹ́kọ̀ọ́ ó ń tọ̀ wọ́n kàkàkà ń pè láàrin náà ní afọ́jú ló yẹ kẹ́ من قسم لم يره بما يرى أراه ما يدين إليه من قسم أني بفجر ما لم يره انتوري kíní kan bẹ ó ṣẹlẹ̀ sí mọ́rí bẹ́ bí máa ń yàrá irú ẹ̀ kan náà tó jọ ka ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ́n ti wá mọ̀ wípé á ah, tó fi lè mẹ́lẹ̀ ṣẹlẹ̀ báyìí ní tí yíò náà ṣẹlẹ̀ àfáà máa ń tí ó lè ra rẹ̀ wọ́n lápèjú oníṣì sẹ́yìn kan tó kú wáyé wọ́n sọ pé ikú dà gẹ́gẹ́ bí capsule lábẹ́kọ̀ ni asun ogun tí ń lọ ní surrounding wa ní adimẹ́díbòmí akẹ́jì padà ní wọ́n ní ikú pàṣẹ gbáńgbáyé sun káà ti ń ṣẹlẹ̀ wọn àti kùnù jíjí padà wá ní ìjíǹde tí akọ̀tún lajú náà òun lè sí fi sí ikú wé ohun Allahu yatawaffa al-anfusu hina mawtiha wallati lam tamut pé tá a bá kú wọn lọ́n pa iná ni láti máa ń sàbẹ̀kẹ̀ lọ́hùn alhamdulillahi alladhi ahyana ba'da ma sáàdì ni àdìkú àdìkú ikú kéré nù

àwọn náà ń sẹ̀mí lẹ́yìn tẹ́ ń bẹ lẹ́gbẹ́ ẹ̀ bá gbé sáré sí lóyìn ẹni wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ní wọ́n ń kó bíìtì fún kúrò nù sáré lẹ́gbẹ̀ẹ́ yẹn ní mọ́ bẹ́ẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tó náà sùn tẹ́ẹ̀mọ̀ yí pé ìyá ń jẹ lọ́wọ́lọ́wọ́ ni ẹ̀rẹ́ bíi sùn gan máa fi ìdàdí lójú òun ó tún fún bíìtì lójú òun alábẹ́ ni ṣùgbọ́n àwọn ìdí ẹ̀ máa da ikú gbọ́ tí ma ń kọ́ sàmá làmúyárọ̀hú bí ma àrọ̀hù ma yẹ́ dínú ì ẹni bá fi in tó rí jọ tí ò rí máa yẹ̀ dínú ilé in tó súnmọ́ ni ó fún láyé àti erin tí máa nà á in tó jìnà sí. Màmá lẹ́kọ̀ọ́ lẹ́hẹ́rọ́sọ̀ lẹ́kẹ̀yádà lámúyà zálẹ̀yà tí ráwù fi máa ń mìíràn lólè sọ̀rọ̀ ẹni bá gbé sí ẹ̀rìn ayé rẹ̀ sọ́wọ́ ojú kòkòrò ẹgbẹ́ ìbára ẹni bá gbé sí ẹ̀rìn ayé rẹ̀ ké ojú kòkòrò yá máa wà mí lọ òṣìṣẹ́ ìrìn àyè dáìbò tó ní ojú òkòkò máa dáìbà fún ojú òkòkò ní nígbà ìkẹta yẹ nígbà ìfà yẹ irú oúntọ̀ tí ẹ̀ bá ti lójú òkòkò jù láyé ẹ bá sọ fún pé nígbẹ̀yìn nígbẹ̀yìn lámúyẹ̀ zẹ́lì ẹ̀ kẹ̀rọ̀ ò ẹ bá ní kẹ̀rọ̀ àyẹ́ kẹ̀rọ̀ ò ó ní kéèyàn máa mú mi láì fọwọ́ sí ife bí kí wọ́n gbó gọ́gọ́ dàmí sínú rẹ̀ bí wọn ẹni tí màá ń sè ní ọkọ̀ tí àwọn ẹbí ọkọ̀ lọ́wọ́ máa lọ́kọ̀ ni àbíkò lẹ́sẹ̀ ìwú omi ìwú omi ìyẹ́pẹ̀rẹ́ ni wọ́n máa ní kára àánú kéwù ni kí èèyàn kí ni kéèyàn máa mú mi láì gbọ́wọ́ láì fọwọ́ sí bí akọ́pù ní kẹ́kẹ́ ju kẹ́ ju ẹnu sí inú omi sí kíni tí ìgò ń tọ̀hún lámìyà yẹ kírá òun fi má ìmìnà zùlù ni ó padà máa lọ mú mi ìyẹ́kẹ́rẹ́ lọ́nà ìyẹ́kẹ́rẹ́ pẹ̀lú sí ẹni tí ó wáyé pé ó ní kòkòrò ní dàrẹ́kì gbèsè ayé rẹ̀ ni ó padà máa mú omi ìyẹtẹrẹ lọ́nà ìyẹtẹrẹ omi tí ó sì wá máa mú kọ́ sọ̀rọ̀ sáré omi tí ó máa rùn ni nínú pé tí yẹn bá ti jẹ́ pé ojú kòkòrò ní darí ayé rẹ̀ ìgbésí ayé rẹ̀ ò ní wúlò fún ní ó padà di ẹni ẹ̀yẹ́ nù ṣùgbọ́n mọ́n àárọ̀ bẹ́lá àtùmá àbìlìyà àtùmá àní ojú kòkòrò mo fẹ́ dà báyìí lápòjú ní sìn kí ló fẹ́ dà báyìí tiẹ̀ kò sọ fún wa díẹ̀ tó fẹ́ di kí ló ní. wọ́n sọ ìmìkẹ́ wọ́n parọ́ lọ́n fẹ́ lówó fẹ́ dà fáwọn lómi tó lómi nílẹ̀ láwọn list of i want to be ah, ni mọ̀ wọ millions ah, títà márùn-ún bá ti pọ̀ jù kò yẹ nísìnyí olè kó báyà so ó láwọn tọ́mọ̀wò kan tọ́mọ̀wò ní tí ń dé ìtàmá nítorí ọ̀hún òbá ti fẹ́ jẹ́ tí bá ti ń pọ̀ jù lọ́kàn rẹ tọ́ wá ń bẹ̀rẹ̀ sí máa àárọ̀bọ̀ rẹ̀ ẹ̀yìn sẹ́lẹ̀ ní ìbára kí àwọn méjẹ́ kẹ́kẹ́ nípa àmì náà ẹ̀yìn lè lélẹ̀ ìyá nínú rẹ̀ pẹ́sidẹ́ntì sí lẹ́wù tó wọ̀nyí sí ọba tẹ̀ padà wá ń yàn sí padà wá kàmí náà tó náà bẹ̀rẹ̀ sí máa screen ara ẹ̀ tí wọ́n fi wọ́n ẹ̀ ní ẹ̀dì yáàsù ni ìjákà mùnáká eléyìí kò pọ́símù ìwọ́n tó ń tí ó bá lọ gbára lé tọ́máwù nìkan ronat ilayhi ainul izzi ìwọ́n tó ń padà rí iyì lọ́la tó kò ní lọ jòkó ti ìtàmá tí ò ní wúlò min haizu rọ̀nà níbi tí yìí bá ti ń bára ń báyàn iyì yóò padà bá tí tí wọ́n pé kéèyàn má lọ jòkó ti ìtàmá jù ambition jù ọ̀gá wọ́n ti wò mú àmà ní alákọ̀ọ́ni ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ara rẹ̀ nínú gọ́gá rú amani. mọ̀mọ́ àmàní ambitions and i want to be i want to be ní ma wá tàn wọ́n jẹ láyé ọgọ́gbọ̀n wọn bè láyé gọ̀gùn ayé ìtànjẹ́ ó padà wá tàn wọ́n kò ní já sí tọ́lọ̀ mọ́ ẹni tí ìtànjẹ́ ọmọ fi wá ń wá sọ́kàn rẹ̀ tí wọ́n ń takò tí ń lé lọ irú ń tàn wọn ní padà ayé ibi orí yìí ní pìlẹ̀ nígbẹ̀yìn ìgbésàyẹ ó ní mọ́nà àtọ̀fẹ́ náà fúnṣà àlá màkérò òhìhá كان لبنا قرينه حيث الصفا ìtumọ̀ rẹ̀ ni ó máa ma ó tì ẹni bá ti ẹ̀mí lọ fi ń tí aláàmàkèrú ìhà ìtẹ́gbẹ̀fẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ń tí máa ń sábà dáa fẹ́mi ní ìfẹ́ ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà ń tí ó bá dáa fẹ́mi ẹ̀mí ìfẹ́ o ẹ̀rẹ̀ kan dáadáa kan láyé tó wẹ̀mí ṣe kí a máa wá fọ́ọ̀sì ẹ̀mí wa ṣe tí kò fẹ́ ṣe ẹni bá lè máa láǹfààní lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí ò fẹ́ lọ lè kí kò fẹ́ kàwé kò fẹ́ ṣe wàhálà lọ́wọ́ ó wù ẹ̀mí àwọn olùwẹ̀lẹ̀ àwọn fictional stories ọmọ nkúṣe ojú ònú wọlé wọn ó wù gbọ́dọ̀ ká jíra ẹ̀kọ́ o kó ká <laughs> wọn lẹ́nìkan bẹ abayọkú olówó kú wọ́n wá pín ogún tó wá kan ojú tó ń bí ìlàwó kan lọ ó wá jòkó ẹ̀ báyìí ogún yẹ lákàtà ní two thousand wọ́n fi wọ́n fi báyìí wọ́n fi bẹ̀rẹ̀ business àkọ́kọ́ jèrè fifty thousand tí wọ́n tún fi continue business ọkàn di one million orí wọn kọ́ àdọ́rẹ́ ọ̀tọ́ di five billion naira wọ́n kọ́ àpẹ́sàjà kọ́ sí Banana Island ọkàn lọ fẹ́yàwó méjì ni bákẹ́dì kú yọ kọ́ ìkan ṣe ẹni wọ́n lè lè jọ jọ lóde ó di fọ́tọ́ bìlà tó gbé fi ayé tí ó wù alẹ́kọ́ ni so ọ̀pọ̀lọpọ̀ tí ó wù ẹ̀rí pọ̀ nǹkan dépò iyì láìsí wàhálà so yìí sì dépò iyì lórí wàhálà ni mọ̀nà àtọ́fà náfúsà alámà ha ẹni bá lè fọ́sí ẹ̀mí sí tí ó fẹ́ ṣe káàná níbi iná kọrí ìnà hó haif irú ohun tó ń gẹ́gẹ́ ní òrọ̀ láráyé ó ní ọlẹ́gìní ìsàlẹ̀ ọlágọ́ ó ní gíní ó ní wàhálà tí yóò ṣe bá lè ṣe wàhálà ṣe wàhálà lórí pé ń tẹ́ni ò fẹ́ ṣe òun fọ́sí ẹ̀ ní gbẹ̀yìn gbẹ̀yìn ọ lè padà wá rí ọ̀rọ̀ ní kọrí ìnà kọrí ìnà ẹnì kejì ẹ̀ ó ń tọ̀rọ̀ ọlọ́run máa ń sábà kọ́ fún so síkàn kí ìjẹ́ ń tọ́ fẹ́ jẹ́ láyé abẹ́fẹ́ àtàfẹ́ náà kàálẹ̀ lùmọ̀kìrò níta mi ò fẹ́ ṣe àmì ò fẹ́ kátìrà lógun kò fẹ́ yẹn gbà wọn jẹ́ yìí fẹ́ ṣe wọn ó mọ̀ wá fọ́ọ̀tẹ̀ ṣe yóò ní ẹni máa wá rí dáadáa ní ìgbẹ̀yìn ọ̀la o. mọ́nlámù yẹ kí fẹ́ ń dán ti ẹ̀rọ عند انتهاء قدره تقاصرت عنه فصيحة الخطى من وقف استوب بوستوب وانا موقف بوستوب موقف سيارة بوستوب من لم يقف أن يبدأ stop عند انتهاء قدره kí o lè stop níbi tí ọmọ ìyẹn ni wọ́n tí a máa ó níbi tí ó ní ìtọ́ ọmọ ní lówó lọ́wọ́ ó ní ìtọ́ ọmọ ní iyì lílù ẹlẹ́mí ètẹ́ ọmọ ní kò tó ń dúró sí ẹlọ́kùnrin nínú ẹgbẹ́ fẹ́yàwó kò wá níwò lẹ́mù wò ló ń ni sáfẹ́ rock owó màtúgbà fi ẹni ò lè dúró débi tí ó máa tó gbogbo lọ́mọ tó àwòta ló wà compatible síbi tí ìwọ náà mà tàkọ́ sọ̀rọ̀ tí a ní ufa sí ha tó lùkùtọ́ ààyè tó lọ́mọ bá là fún gbèsè ayé rẹ̀ tó fẹ́ tó lè máa gbà ní padà wá kéré fún ẹ gẹ́tì ẹ̀ wọ́n tàkọ́ sọ̀rọ̀ kí nǹkan kí nǹkan kí kó dúró short cut fàṣíhá tìlùkùtọ̀ long route ọ̀nà bí ọ̀nà tó fẹ́ ibi tó fẹ́ ẹgbẹ́ tí kò bá ní kankan tó sì wá kẹ́jẹ́ bú ẹ lọ síbi tí kò ju nọ́bà lọ a máa gbé gbèsè ayé ìfọ̀kẹ́balẹ̀ pẹ̀lú sí bẹ́ẹ̀ wá lọ gbé gbé tó kọjá lẹ́gbọ̀n ààrẹ irú ìgbésí ayé ìrọ̀rùn tó yẹ kó máa gbé tàkọ́ sọ̀rọ̀ tàánù kò ní èyí kankan dúró ṣùgbọ́n ẹni ẹni tí ò tí ì jẹ́ àfà tó wá lọ bọ́ sí orí tv lẹ́yìn àwọn ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ṣé ní láti rẹ pé kò mọ̀ ju júzù àmà lọ táwọn ẹ̀sìn ti mọ̀ kí àfà ò mọ̀ ju júzù àmà lọ lé kí ó wọn ní bèrè pẹ́lá ẹni wọ́n sì bèrè júzù àmà lọ ìdó sì lè dáhùn lóhùn ní ó lè nára tán tó pé ó mà ẹ̀kọ́ ni ó lè ṣọ́ kó mà ó wá bọ́ sí tv ó ní ẹ̀rọ bèrè ẹni tì á bèrè ẹ̀kọ́tọ́ náà ẹ̀ atakún tòbí ẹ̀yà ń tún ṣúwá tòbí so fasihatu lùkùtọ́ jújù àmà tó mà tó lè nàka tí ò wá dó lẹ́bù jújù àmà tó wá lọ bọ́ sí lẹ́bù so n tí ń túmọ̀ ní kéèyàn gbọ́dọ̀ mọ ibi téèyàn mọ kéèyàn kẹ́rìsìn ẹni ẹ̀bá ti yé lé ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àwọn afárẹ́ ẹlòmí aka ìgbé rẹ̀ sípò tí ò tó pé ní ma wá gbé ẹranpẹ nìkan wà sí ní náà àwọn afárẹ́ tó gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá bí ni lódò ni o afárẹ́ gbajúmọ̀ dáa international conference ní lẹ́wù Yorùbá lẹ́fù gẹ kìí sàfà àbẹ àwọn èèkù wọn kàn ó kó lówó lọ́wọ́ ó wá lọ sí international conference ní Turkey subhanallah àwọn afun ní fish ha ẹ bá lè gbọ́ ṣíṣì wà láàyè ẹ lè gbọ́ kẹmọ́ sí ẹmọ́ ẹ̀gìn kò tí sọ̀rọ̀ tó two minutes long wọ́n fún ní tàbí three stop ah àwọn àyàn gbajúmọ̀ lẹ́nu náà ìbá ní o wọ́n bá tún fi ní èyí tó ń dájú tọ́gbà mi fàákùkù ní ìdíjìbá ah subhanallah ẹ bá wo fídíò yẹn ní turkey náà ti lọ ìsìnlá ẹgbẹ́ ọkọ̀ kéwú náà fún sínú ìwé ni ìsìn ń ta pẹ̀lú bò náà ni ṣùgbọ́n ẹgbẹ́ ìdí òun kọ́ ló mọ́rẹ̀ and count international conference ní turkey ogun àgbáyé mẹ́ ah ojú tí mo ti sọ̀rọ̀ tí mi láyìí wọ́n fún ní wèké ẹ̀dàpẹ̀ ẹ̀sọ́ ìpọ̀ ẹ̀ ojú tí yìí kódà wọ́n gbé kàkiri nítorí òun ló kó bá rẹ̀ máa dìbò láàrin àwọn mòrídìí ẹgbẹ́ rẹ̀ pé bọ́ ẹlòmíì èyí sábà dúró níbi tí o mà yìí ni ó padà wá jẹ́ pínlẹ̀ wa lọ kó ẹ̀ sáyé lọ́wọ́ afanimáńlámù yẹ kí fún ẹ̀ńdẹ̀ǹtì ha yẹ kọ́dùrì ẹni tí ò bá ti lè dúró débi tó bá ti máa tàkọ́ sọ̀rọ̀ tàánù fàṣìhátù lòkótò ojú ọ̀nà tó gbà láyé àti ẹnìkẹ́nìkẹ́ òní dádúró tó bá máa lẹ́mú ara ẹ̀ yóò wá kéré fún. mẹ́ndà ìyá alhazima jànáàlì náà fúsì hì nàdámà táwọn àìlèzá omi ṣàfù isaac alhazimu ni seriousness lórí tí yàrá bá ń sè náà omínà níyà is like kíyàn kíyàn wá determined determination alhazim ẹ̀ lè gbé ní alhazimu náà mọ̀ hazimu tó ń lágbára gígbé ni tuazimu lọ ìtumọ̀ ẹ̀ determination azamutu wa hazamutu alhazimu lè fi máa ń lébi lọ. máa ń dájú àálẹ́ hazima ẹni ti wá sọ hazimu tiẹ̀ nù lórí gbogbo nítorí sáyé òsùn tí ẹ̀fẹ́ ṣe láyé ní hazimu ni nígbà tí wọ́n sọ hazimunu janari náà fún sí yìí náà dá màtá ń bí ipò ti fowó ra bámà fún rẹ̀ ní àbámà wo ni alizau ni ó máa tájú ní sáfọ́ ìzàká lọ ju bí náà tá a sì kò ná sí títí mọ́ táyà rọ̀ fún ní kò náà ẹ̀bá ń bẹ̀rẹ̀ ní mọ́ táyà ayẹ́kọ́ ni ẹ̀nà zàká ni iná gẹ́gẹ́ àdàrà tí wọ́n ti kò so bí náà tí ó kó ṣe máa tẹ́rin fi ń bẹ̀rẹ̀ àbámọ̀tẹ́ni tá a wí yìí ó kó onígbèsè ayé ẹ̀kọ́ ni ó jù bẹ́ẹ̀ lọ. mọ̀nàtọ̀ bí ọjí bí ọ̀rọ̀ àkàlákèé nìtọ́ ọ̀rọ̀ ìlmàkóté láti ẹni bá ti lọ fi ojú bù mọ́tòmọ́tò tó fi ṣe iṣẹ́ sásọ ìwà rẹ̀ ẹni bá fi mo tó mo tó kó sẹ́sà sọ ìwà rẹ̀ kó níwà lóòótọ́ ṣùgbọ́n gbogbo tó ní kọ́ o wọ́n jùbù bẹ́ẹ̀ iná ń pè ní wọ́n jùbù ní ìjáàbò ìbí máa yá ṣùgbọ́n gbogbo kéèyàn máa rí ní téèyàn ti àbí mo ṣe ó dáa kò sẹ́ni tó kí káyé káyé yìn ọ́ káyé rí sẹ́ẹ̀ rẹ̀ kí iṣẹ́ náà wọ́ tiẹ̀ má jẹ́ kí wọ́n lọ́mọ sọ wá sẹ́ẹ̀ rí mo ṣe ní àwọn ikùdá náà ni mọ́nàtọ̀ bí lọ́jú bí ọ̀rọ̀ akálàkí aṣọ ìwà èèyàn bí yàn bá ti lọ fi rọ́jú bù mọ́tò mọ́tò kó fẹ́ sí lára ní ìtọ́ ọ̀rọ̀ ilmá kìtì àwọn èèyàn ó tún bá túrú iṣẹ́ mi kó sí lára iṣẹ́ kí ni ó rọ ilmá kìtì iṣẹ́ ìbínú sí yàn àìkàyànkún àìnífẹ̀ẹ́ yàn àwọn èèyàn ó máa bínú sí ó wàá bá fi ìbínú sí kún tí òun náà ti lọ fi kún aṣọ wa rẹ̀ nítorí orin náà wí fún wa pé èèyàn gbọ́dọ̀ dènà sí ẹ̀lọ́jìbù ẹ̀lọ́jìbù náà yóò máa jẹ́ kí ẹ̀mọ rí sí ẹlòmíì bí kíkò dà pé tó yẹnìkan ní ó dà ẹ̀lọ́jìbù ń gbà mí ó máa mú yẹn rí ara pé yẹn ń ṣiṣẹ́ níṣẹ́ ọlọ́run yẹn máa ń wọ́n máa mú yẹn rí pẹ́lòmíì ò ni ọmọ ajé àti tẹ́tàn ọ̀dọ̀ tuntun wa nìkan ló dáa àwọn èèyàn wà ní ìkó ìró ń tàn lọ́kàn tó kìí ṣe wà gidi tí yẹn máa ní àlọ́jùbù àlọ́jùbù òun tún léwu ju kàkà bògò lọ pẹ̀lú sí ó gbọ́ iná kọ́nú àwọn ìwà tí ò dá tí yẹn gbọ́dọ̀ jìnnà ṣe ni káàkà méjì sí káwá stop. mọ́ńtọ́ lọ́fà ó kọ́ mú ń ta àbá sótọ́ tì í àjàzàhó náírà jòna bálẹ̀ àlèkùsọ́ wà mahmud gbọ́ dúbẹ̀ ní bọ́sẹ̀ yẹn gbọ́ bọ́sẹ̀ padà yà nà gbádájá pé tó lọ́mú kínní yà ní sùgbù wọn kọ̀dọ̀ wọn kọ̀dọ̀ dúbẹ̀ náà yà mú ó lẹ́yìn tí ó bá ti gùn ẹgbẹ́ ó bá ti gùn ju wọ́n lè gùn lọ tí ẹ bá ti gùn ju múntà ha bá sí tọ̀tì ní ẹ bá tọ́nà tó gùn kọjá bó ṣe gùn lọ àjẹsàwú nílù dùnà bó ti lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ ìzù láti mú ẹni tó jìnà tàbá jù mí sí lẹ́yìn kò lè rí mọ́ tó wọ́n òun jìnà sí ẹni tó jù tẹ̀ lọ kò wá ní ẹni tó jìnà mú bẹ́ẹ̀ alẹ́ kò sọ káàdọ̀ kìmọ̀rún tọ́ọ̀là ẹni bá ti lọ gùn fáwọ́kọ̀ múntà bá sí tọ́tì ju bóni tó lọ. ẹ̀rọ ní ẹ̀sẹ̀ níbi two thousand ọ̀rẹ́ mi ọmọ ọ̀rẹ́ sẹ́ńdà káàdì sẹ́ńdà sẹ́ńdà sẹ́ńdà twenty thousand ọ̀rọ̀. ọ̀la yìí kò ní one thousand lọ́wọ́ mo ti wá lọ pọ́lísì kọjá múntà bá sí tọ́tì yìí àjẹ́sà òun ní ìlú dùnà kò ní rí five thousand kásẹ̀ nílákàtúntò. baálé baálé ha alùkùsọ́ káàkiri wá sọ fún mi tí wọ́n lẹ́gbẹ́ jùlọ gan alùkùsọ́ alùkọ́sí yìí sí gan àdùnà kí ni tó súnmọ́ mo fọwọ́ ẹ̀ dídú dùnà wọn kò sọ àdùnà nǹkan tí dani àdání ayé náà fún pé àdùnà ayé tó súnmọ́ alùkùsọ́ alùkùsọ́ ẹ̀ tó gan ẹni bá ti náwó kọjá ẹ̀ kéde pé ni ò ní ẹgbẹ́ kọ́dà kò tún rí tí ó jìnà sí wọn ìyá gbọ́dọ̀ máa kí lẹ́wọ́ olóògbé orin rẹ̀ jọ ìdá tí kọ́ kọ́lẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ni ìyá gbọ́dọ̀ máa mùtá ẹ̀lọ́kọ́dìrò kí a máa ṣe ju kọ́dún èèyàn lọ pé kí máa ń tọ́ lẹ́fà o kọ̀mù tá a bá fi tọ́ ti ṣe àjẹsà wò ná ìlú dùnà. kò tí ì ta ó wá lórí tó káfí gbẹ̀rún ní ìṣàlà.